بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ألا أقف ولو وبا أترى كيف هو تاجوا وكوانبي ومحمد صلى الله عليه وسلم kíkẹ́ náà mo bá àwọn sọ àbàyè àti gbogbo àwọn àjọṣe dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ àbẹ́lẹ́ wọn bá àdékẹ́ ọlá àwọn tó bí wa náà mo sábà sànù wọn àwọn olùkọ́ wa ló bá wa san wọn lẹ́sùn lórí àbẹ́lẹ́ wọn fẹ́ẹ́ nìkan kan wa náà lílọ bíbọ̀ wa ọlọ́run kó jẹ́ ọmọ ìjà fẹ́ràn dírámà sí yàrá hamar rahman gẹ́gẹ́ bí a ti mọ̀ yìí pé òní náà ni ọjọ́ júmọ́ tá a sì máa ń ra wa létí àwọn ẹ̀kọ́ ọjọ́ júmọ́ ká má gbàgbé abẹ́ ọlọ́run bá rí pé ọlá ọ̀pọ̀lọpọ̀ júmọ́ kọ́lọ́n kò ṣe ká sí lórílẹ̀ kọ́lọ́n kò sì máa gba níjọsìn fún wa bí rámọ́ ti yá ara hàmọ́rọ̀ níyì. pẹ̀lú ògùntàn ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú tẹ̀síru sóràtò lẹ́kà eléyìí tí à ń bá bọ̀ wá. Aya tí a ó ti máa tẹ̀síwájú lẹ́yìn òun náà ni aya àádọ́ta. aya àádọ́ta. aya eléyìí ọlọ́run bá àlekè ọlá ó fi ń pa ìtàn fún wa nínú nǹkan tó ti ṣẹlẹ̀ ṣáájú. Nígbà tí ọlọ́run bá àlekè ọlá tó dá ànábì wa ádámà tán tọ́lọ́ wọn fẹ́ fi àjùlọ nínú hikma rẹ̀ eléyìí tó wà lára àwa ọmọ ànábì ádámà tó fi gbàpọ́nlé fún wa ọlọ́run fẹ́ fi hàn wá ó fẹ́ fi hàn àwọn màláìkà náà látara eléyìí ọlọ́run ọba àlejò ọlá wa pàṣẹ fún gbogbo àwọn màláíkà lápapọ̀ pé kí wọ́n tẹríba fanabi Ádámà. èwo ló fà á tí ìbílísì ò fi tẹríba ń jọ́nà lọ́hùn. àkọ́kọ́ náà a máa sọ yìí pé àìtẹríba rẹ̀ náà bọ́lọ̀ ti fẹ́ náà ni nítorí tọ́lọ̀ ń dáa fún náà ni. wọ́n lá máa ka bẹ́ẹ̀tù ọ̀rọ̀ àwọn àáfàá ò ní ádàbò yìí fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọn náà bá sì bára rẹ lẹ́ni tó ń ṣe tọ́lọ́run máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni o máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ tọ́lọ́run sí ọ lẹ́ni tí ń ṣe tọ́lọ́run torí pé àìṣe tọ́lọ́run àwọn kan kò sí ní tó forí sọ wípé dáadáa tọ́lọ́wọ́n ọba tó pèsè kalẹ̀ lálùjẹ́ náà wọn fẹ́ jẹ́ sí wọn náà ni ìyà tọ́lọ́ ń tọ́jú kalẹ̀ ní ọ̀jẹ́ sí wọn kò sí nǹkan kan tí èdè wọn ṣe dáadáa jù yóò náà lọ àti wọn náà wá rí dáadáa ṣe máa bẹ̀ lọ́wọ́ ni pé ọlọ́run dákun má kí n pa eléyìí tí òfin fi pàdé rẹ̀ torí pé kí ni kullu hizbin bima ladayhim farihun gbogbo tíìmù kọ̀ọ̀kan pátì kọ̀ọ̀kan náà ni ó fẹ́ máa fi ti ń bẹ nínú pátì tiwọn yẹn yóò fẹ́ máa fi ṣèyànnà lórí pátì kejì pé pátì tiwa lọ dáa ju pátì tiyín lọ. pẹ̀sì rí àwọn ìjọ olórí ibú yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ bí orí ibú wọn báyìí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí pọ́n jẹ̀bẹ̀ ló fún yín tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pe irọ́ lódodo fún yín ẹ fẹ́ máa rò yí pé irọ́ òun lòdodo tẹ̀ bá rọra ṣùgbọ́n ìbéèrè pé ọlọ́run ọba Allah fún ara rẹ̀ ó ti fi ti ń jẹ́ òdodo ó ti fi hàn wá lódodo. torí ìdí eléyìí àwọn ẹ̀ta bẹ́ẹ̀ka yìí ló ti jẹ́ pé kò sí àyà kan náà Al-Qur'an tí ò ní àwọn ẹ̀kọ́ gbogbo ló ní ẹ̀kọ́ oríṣiríṣi ṣùgbọ́n ní àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bí òun ni pé ń kálukú wa kájú pájú fẹ́rẹ̀ fọlọ́run o káwa náà tẹríba fún òfin ọlọ́run. Kasi sì má máa ríra wa ká máa ṣe kẹ́ni ká máa ríra wa mo jẹ́ nǹkan kan. ìdí ń jẹ́ ìgbéraga ká má jẹ́ owó àánú wa. gbogbo ẹni tí ìgbéraga bá ti wọ̀ lẹ́wù ní ìgbésí ayé ẹ̀ kò lè láti yọrí. àbá náà gbọ́ yorùbá náà ara ẹ túmọ̀ ni yorùbá ní ìgbéraga ló ń síwájú ìparun. ó fi pé nínú àtẹ̀gùn ńlá téèyàn lè tẹ̀ débi tí ìparun lè fi ṣẹlẹ̀ sí ọmọnìyàn láyé ìgbéraga ọ̀gá níbẹ̀ ọ̀kan nìgbéraga ń bẹ̀ kódà ọ̀kan nìkan kọ́ gbòógì lọ́jọ́ ń bẹ̀ gbogbo ẹni tí ìgbéraga bá ti ń bẹ nínú ìgbésí ayé ẹ̀ kó tọ̀ wọ́n ya lọ yìí pé kò sáàtì bọ̀sán kan fún ojú kó wọn parun lọ. ẹ̀gbọ́n Ànábì náà sallallahu alaihi ànábi ní láàyè rẹ̀ fúlùlù jẹ́nà mọ̀nkánà fi kọ́lbì yìí mìsíkọ́ọ̀lá dẹ́rọ̀tẹ́ ní kíbìrì ẹ̀wùgá. ànábi gbogbo ìran tí ó wò lè jẹ́ àbá kan ní kíbìrì dáhùn ní wàtí fìdí mọ́ wá mẹ́tẹ́rà bẹ́ẹ̀ fi lè tẹ̀sígìrì ní pẹ̀lú. bí tí wù kó kiri tó torí pé ọdún kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ mọ̀nàsábà nìyẹn ẹ̀ mìsíkọ́ọ̀lá dẹ́rọ̀tẹ́ àbẹ̀rẹ̀ tó bá lọ jẹ́ bí ìgbéraga nínú ẹ̀mí rẹ̀ sẹ́nìkan ọ̀jọ́ lójú kò sẹ́nìkan tó jọ lójú wọ́tàgbàlagbà ọjọ́ lójú tí wọ́n làwọn ẹsẹ̀ wájọ jẹ́gbẹ́ lóòrì ọfọ́dúnlù kan lára wọn. abẹ́gbẹ́miyé ẹni tó ọ̀nà kó ju ọ̀nà ó ju ọ̀nà lọ́jọ́ orí ó ju ọ̀nà lóye ó ju ọ̀nà lọ́lá ọlọ́run fún fún ọlá kan tó fi jù ọ lọ òun ti bẹ́ẹ̀ ó rẹ̀ fẹ́ẹ̀sì ẹ̀ tí wọ́n lọ́wọ́ wà á rí ẹni tẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ kan kọ́nà tiẹ̀ fún un náà lọ́la kan tó rí ọlá tó lè respect lára ẹ̀ kálá. gbogbo bí tí wàá wù kó rí wàá fi lè jẹ́ sí pé tí ń jẹ́ ìgbéra jábá wà nínú ẹ̀mí yàn. àdẹ́bí ni ó ń tọ̀ wọ́n máa lè ṣe kó wọ́n wà lè jẹ́ náà o gbogbo olùfẹ́ tó wù kó lè ní lọ́wọ́ kó lè máa ṣe. ìgbéraga àwọn da gbogbo iṣẹ́ rí tó lè mú wà lè jẹ́ náà yóò dànù mọ́ lọ́wọ́. àyà yìí á yìí rẹ̀ bẹ́ẹ̀ bákan náà ọlọ́wọ́ bá àlekọ́ ọlọ́wọ́ fẹ́ máa kìlọ̀ fún wa kó gbọ́ ẹni tó bá ti jẹ́ ni bí kó gbọ́ ẹni tó kọ́ tẹ́lọ́run mùsùlùmí gidi múru wọn lọ́rẹ̀ o èyí mú wọn ní ààyò ọ̀rẹ́ o èyí fi irú wọn ṣe mẹ́ńtọ̀ o èyí fi irú wọn ṣe ẹni tí ọmọ gbàmọ̀nà lọ́dọ̀ rẹ̀ torí pé kò síbi tí wọn ó tì ọ lọ kó ṣe kà ẹ̀rọ ìsìn kó ṣe kà kó ṣe kà wọ́n tó lọ bá mu gbó ẹni tí mu gbó tó lọ bá sọ̀rẹ́ tó wá ń sọ mu pé à ah, kò tiẹ̀ mọ̀ tó ti máa ń ṣẹlẹ̀ ọ̀gán àwọn èèyàn kan fẹ́ tó sì mọ̀ náà wọ́n ló lè fọ́ pẹ̀lú àwọn èèyàn kan wọ́n máa ń àwọn èèyàn yẹn wọ́n sà máa ń sin tí ó dùn mọ́ fún wọn gbogbo ìgbà ni ọ̀rọ̀ ẹ̀sìn ti ka burú kí onígbó kó fún ọ nímọ̀ràn kó ṣe sùúrù àyíkó tó ń mú ọ fún onímọ̀ràn kó ṣe sùúrù tó kárí ó gbé mú kó wọ́n táǹtà kùtà ní tòun oríṣi ká torí pé kíni nítorí yóò náà ní sọ nítorí sì mà ní sọ nípa àlọ́ ìjẹ́ sí wípé ìtọ́ àná ní sọ ìpè fáliyé ń dúró àdùkún máa ń yù kọ́lé ń kálukú ọmọ ta ni ó já yù ọ̀rẹ́ wọn náà wo ta lọ fẹ́ mú ní àyù ọ̀rẹ́ ta lọ fẹ́ máa bá ṣe ta lọ fẹ́ máa bá nù torí ìdí eléyìí àyà yìí kó ẹ̀kọ́ tó pọ̀ kò sínú ó sì tún jẹ́ ká mà wípé ṣètàn ọ̀tá wa ni láti pìlẹ̀ o káà náà sì hàn pé inú àwọn strategy èsì òun ni wípé yóò sínú kọ̀bí á wà yóò kọ̀bí hú alhassan inú ọ̀rọ̀ tó sì mọ́ gbà nìyẹn sẹ́ni gbogbo ohun tí ọ̀dà lè fi ọmọ sọ fún ọ pé òun lọ dáa gbogbo ohun tó sì dáa lè fi ọmọ sọ fún ọ pé kí ni o ìfẹ́ ọmọ sọ fún ọ yìí pé eléyìí ọ̀dà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ما أشأتم خلق السماوات والأرض ولا خلق أنفسي وما كنت متخذ المجلين أضداء ọlọ́run bá bá àlékún ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú àwọn àyà méjèèjì tó tẹ̀lé àwọn ẹ̀ tó ṣe wípé àyà méjèèjì yìí bàbá ní kápá gbìyànjú àti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ bọ́lá ń ṣe ní pé àwa gan ó kéré mọ nímọ̀ àlè gbọ̀n tán. nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó sodo sínú ayọ̀ yìí. àkọ́kọ́ ọlọ́wọ́ bàbá àlejò ọlá ọba tí ò pé méjì dèlé pé ọ̀jẹ̀ mẹ́ta ó ń bá wa sọ̀rọ̀ ó sọ fún wa yìí pé wà á náà ìrẹ́ ànábì ó kọ́r rántí nígbà tó ṣe wípé ìwọ ò tí ì dáyé ò sí ń bẹ̀ ńgbà náà. قلنا للملائكة asọ̀bá àwọn màláíkà ń jọ náà lọ́hùn a gbogbo àwọn màláíkà a ń sọ bá àwọn màláíkà ń jọ náà a ní òsúdùdù lè àdàmà gbogbo yẹn tẹríba fànàbì àdàmà ẹ̀rí ẹ̀tẹríba fànàbì àdàmà ẹgbàá lọ́gàá ẹ̀tẹríba fún fàṣájàdù ìlà ìbílí gbogbo àwọn màláìkà pátá àwọn ni wọ́n tẹrí ba ńjọ́ náà àyàfi bìlísù nìkan òun ni ò tẹrí ba ẹ wọ̀rọ̀ ọlọ́ni káánà nínà lìjínì fàfàṣàkọ́ ẹni amúrè rọ́bì ẹjẹ́ amúlà fífà kan jáde ọlọ́wọ́ balẹ̀ kẹ́lá ní káánà nínà lìjínì ó túmọ̀ sí wípé bí ò bá tẹrí ba náà ìyẹn náà ọ̀rọ̀ tọ́lá ọba àlòkè ọlásọ yìí náà wà kọ́ di àkàrọ́jà amínà rìjìnì tó lẹ́yìn kan ọ̀gbọ́dọ̀ wo sùsùn ó ṣe kéne ó ṣe kéne kọ́kọ́ àṣẹ tọ́lá ọba àlòkè ọlá pa. ẹ̀rí káànà nínà rìjìnì lọ́nà kò sínú àwọn náà tẹ́lẹ̀ náà àlùjọ nílò wa. bàbá sàkọ́ fáà. àìsí ń bẹ̀rẹ̀ yẹn náà pàpà sàkọ́ lójó jáde fóun bíi tẹ̀ láti ọlọ́run. inú ìtumọ̀ náà nìyẹn. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ a ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ìyẹn nìkan náà kọ́ torí wípé lọ́wọ́ wà lẹ́kọ̀ọ́ láti ẹ̀ sọ fún wa káàmẹ́bí náà ṣàlàyé fún wa wípé màlá ẹ̀. àwọn màláìkà kólukọ́tì nínú látara àmọ́lẹ̀ ọlọ́run ọlọ́run ti dá wọn. àwọn àlìjẹnú sì ní ìbílísù àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn wọ̀nyí kòlíkọ̀ mi máa rí jìnnì náà nínú àwọn ọlọ́ọ̀bà àlejò láti dá wọn. ẹ̀rí eléyìí fìdí múlẹ̀ nínú àdìsí tí yàrá ẹ̀ṣẹ̀ àgbà wa ẹgbẹ́ wa bá wa imam ibn kathir kọ́lọ̀ ń kọ́ba ẹni sọ̀rọ̀ mẹ́sìn mú wa ní tafsir wọn. an bi sahih muslim an aisha ta radiyallahu an a rasulillahi sallallahu alayhi wa sallam annahu qala khuliqat al-mala'ikatu min nur àwọn màláìkà tẹ̀rí látara ìmọ́lẹ̀ lọ́wọ́ bá a ní kọ́lá ti dá wọn wà kó lè kọ ìbìlísù ní márìjìn ní náírà wọ́n sì dá ìbìlísù látara ahọ́n ẹ̀ná abẹ́rẹ́gà. bákan náà ó sì ní wà kó lè kọ ádámù ní má wà sọ́fà lẹ́kùn wọ́n sì dá nàbí ádámù látara àwọn nǹkan tó ròyìn fún wa lẹ́yìn. ẹ̀rí mẹ́ni àmà ìmọ̀ sinúùn abẹ́rẹ́gà gbà níbi ádámà ó sọ fún wa pé òun dáhùn látara kí ni o látara yìí pé àwọn àmà oríṣiríṣi tẹ́lẹ̀ wọn bá lè pẹ́ lánàá kan kó kó sì di ẹ̀dá ló dá níbi ádámà òun wá fi ẹ̀mí sí i lára ló bá lóbi jẹ́ sípò wa àlàyé sí kọ́ ni ó jẹ́ ká mọ̀ wípé òun kálukú náà ni ọmọ jẹ̀rán ayé ẹ̀mí òkè ló ti wá. ara inú yèèpẹ̀ náà ló ti wá ọba ti kú òun ní pé ẹjì sókè ètò wọn sọ náà ní kẹnẹ ẹjẹ ààbò mẹlẹ náà ni wọn máa lọ kálukú ń jẹrán ayé ń jẹrán ń jẹrán ayé rẹ ni ẹ̀mí náà ó sì máa jẹrán kó wọn padà sókè. torí ìdí eléyìí eléyìí fi hàn wá pé náà kullum yarji ila asli gbogbo nǹkan pátá ló sì máa jẹran kó wọn padà sáyẹ ló fà á ló fi jẹ́sí pé iṣẹ́ ìbílísù náà ti pa láṣẹ kọ̀dọ̀ ọlọ́run pa láṣẹ ẹ fi bàbá ànẹ́bí kí ló fà á tí ìbílísù sọ́njọ́ náà wípé ana khairun minhu gbogbo ọ̀tọ̀ bá ti mọ̀ ríra rẹ̀ pọ̀ dá ìjọ ẹnìkejì lọ ẹnìkan ọ̀dá tó ọ àwa la dáa jù kò sẹ́ni tó dáa tó wa mẹ́ kò sẹ́ni tó mọ náà bá sì tó wa kò sẹ́ni kan tó gbẹ̀yìn pàtàkì tó wa gbogbo èèyàn la jù lọ kò sẹ́gbẹ́ wa ní gbogbo àwọn yìí àwọn yìí kéré sí wa gbogbo èèyàn ní kéré sí àmọ́ tó fi wọ́n mọ́jọ́ orí ni tọ́ba wá jẹ́ jésù ajẹ́ tọ́ba tọ́ba jọ́jọ́ orí náà ní sọ́ọ̀sì àgbálẹ̀ ẹlẹ̀ ni tó lè sàgbálẹ̀ ẹlẹ̀ tọ́ba àti wọn ti wáyé kẹlẹ́jọ́ orí ẹ bàbá àláyé lùsì kẹlẹ́jọ́ orí wa gbogbo bí kì í kọ dàgbà tó lẹ́ni àwọn kan bẹ tí wọ́n ti lo almost one thousand years láyé lórílẹ̀ ayé náà wọ́n ti lórí nínú àwọn ìnáwó yàrá náà náà ni ẹlòmíràn fi five hundred plus ó fi jọba lórí àwọn kan tí wọ́n lè fi lò láyé pé gbogbo èèyàn wá jọ lójú gbogbo èèyàn náà lọ ilé ìfẹ́gbẹ́. Àìwá táwọn ilé olóòjì àrẹ àwọn ọ̀yẹ́ kéré sí wa àwọn ìsinú káńkọ́sì wa. Gbogbo èèyàn ló jùlọ. Gbogbo ọ̀tọ̀ bá rí bẹ́ẹ̀ sọ fún gbogbo èèyàn lọ́ máa jù lọ. Pàpà jùlọ tó bá ti dé di ọ̀rọ̀ òdodo, wọ́n ń sọ̀rọ̀ òdodo fún ọ, èèfẹ́ gbọ́ ọmọlẹ́yìn dìbìtì yàn torípọ́n náà ọba àlejò ọlá pa ìbílísù láṣẹ wípé ẹ̀yin màláìkà òun náà wà láàrin àwọn màláìkà níjọ́ náà lọ́hùn ọlọ́run ní ọyá gbogbo yẹn forí balẹ̀ fáànẹ́bí àádámà ìbílísù kọ̀ ó lóun ò ní forí balẹ̀ kí ló wáá fà á tóbi lóun ò ní forí balẹ̀ ọ̀sán yẹn nu súrà mi ó ní ànà khairun minhu èmi lóore ju ànẹ́bí àádámà tẹni máa forí balẹ̀ fún lọ ànẹ́bí àádámà yìí èmi jù lọ àlejò ádámà kéré sí ni báwọn ti ti sọ ọ̀hún lè tọ́ báyìí pẹ́lẹ́ tó orí bá ní níjọ́ wo ni wọ́n dá ànábì ádámà níjọ́ wo ni ìbílísù ti ń tẹ̀lé àṣepójú rẹ̀ ni wọ́n fi buyè pẹ̀lú òótọ́ tó fi dá ànábì ádámà ẹ̀kọ́ lélẹ́yìn náà gbogbo ọtọ́ náà ń ní kó o ti máa lo ọlá kẹ́nìkan tó padà dọ́lọ́lá má ti ti pé wọ́n ti ń lo ọlá bọ̀ kẹ́nìkan tó bẹ̀rẹ̀ sí lo ọlá má ti ìyẹn kọ̀ǹpíà rẹ̀ pẹ̀lú kó máa fojú kéré ọ látọ̀ náà dẹ́lu mi o. níbi kó o fojú kéré ọ látọ̀ náà ṣẹ̀ṣẹ̀ dá ẹ lónìí. wọn náà dọ́mọ yéésù o torí pé jésù náà wò náà nìyẹn pé àádámà ń jó o àádámà ń jó o bọ́lá ń pàtàkùn fún anusílátò bá kọ́ra àbẹ́ẹ̀kọ́ ni ọlọ́run pa ogbó tẹ̀yẹ fún wa nínú sílátò kọ́ra ọlọ́run bá àdéhùn sọlá ní wàyí kúlná lílí mẹ́la ìka tí ń gba ìlú òǹdílé àrùbẹ̀ kọ́lífà ọlọ́ni ìdá nẹ́bì nígbà tó ń sọ fáwọn màláìkà ìpè ní gba ìlú òǹdílé àrùbẹ̀ kọ́lífà mo fẹ́ dá àrólé kan sórílẹ̀ ìgbà yẹn ọlọ́run ti dá nẹ́bì ádámà rárá ọlọ́run wà ń sọ fún wọn pé mo fẹ́ dá ẹnìkan tí ó máa mójútó rílẹ̀ yìí ìyẹn la máa ń sọ fúnra wa ìsanré ọlọ́ni kò tí ì sẹ́ni kankan lórílẹ̀ ńgbà náà òun sọ fún àwọn ẹ̀ka kó fẹ́ dání tí ó wà lórílẹ̀ táwa lẹ́ni àkọ́kọ́ tọ́lọ́ ń kọ́kọ́ dá ká tó débẹ̀ ọlọ́run sọ yẹn fún àwọn màláíkà ó sì fún àwọn náà láàyè kan sọ̀rọ̀ àwọn màláíkà náà wá dáhùn jọ náà yìí pé kọ́lu atẹ́jú alúfìyà àmọ́ yóò fi lù fìyà ìrẹ́lọ́ orílẹ̀ yìí ti dá bó ti wà yìí àwọn tó fẹ́ dá yìí wọ́n máa balẹ̀ jẹ́ ẹ̀wọ̀n tọ́lọ̀ ti ẹ̀wọ̀n tá ẹ̀wọ̀n tí àwọn mẹ̀lẹ́kà àti sọ́njọ́ kiri àná tó tọ́lọ̀ ọba àdébọ́lá ló fi mọ̀ wọ́n wọ́n ní wàá sí kò di máa àwọn yóò sì máa para wọn wọ́n máa tẹ̀jà ara wọn lẹ̀ lórílẹ̀ ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n tọ́lọ̀ ti sọ ń sọ̀rọ̀ àbẹ́sẹ̀lẹ̀ báyìí ló sọ ẹ̀rọ báyìí àwọn èèyàn balẹ̀ jẹ́ pẹ̀lú ẹbọ oríṣiríṣi ìran ẹbọ ní wáyé àwọn èèyàn balẹ̀ jẹ́ pẹ̀lú oríṣiríṣi ìwà bàjẹ́ wọn apá ẹ̀ bó ṣe wù wọ́n. àwọn mọ̀lẹ́ta wa ń kọ̀ dáta ara wọn yín pé wọ́n náà nùnú sábì ibi àǹdí inú tá à ń sèyí náà ti di ó ti tó ọlọ́run táwa ń sáfọ̀mọ́ fún ẹ tá ń dúpẹ́ fún ẹ kódà wọn ló kọ́ di sùlá à ń rẹ ọlọ́run. Hmm? kọ́ọ̀lù ọlọ́ni ìní alámàlàkà lẹ́mọ́n ẹ̀yin náà gbìyànjú lóòótọ́ previous knowledge kan wà lára ti yín náà gbogbo wọ olùkọ́ tó yẹ kó gbogbo ìgbà olódo lọmọ lọ́dọ̀ rẹ àwọn náà ní previous knowledge kan wọ́n kàn dẹ́mọ̀ yẹn yàn màláìkà gan ah, àwọn màláìkà ọlọ́wọ́ bá lè fi ọlá tó dá gbogbo wa gan kọ̀ọ̀kan dẹ́mọ̀ wọn náà fún àìkú ọmọ nǹkan kan ọlọ́run kàn lo ikú kẹ́ni kí lọ́lọ́run lò àwọn ọmọ a rí pé ismut abdul lọ́lọ́ àárẹ̀ ọ̀fà ni èmi álámù kò sẹ́ni pé olóde ni wọ́n èmi máa ń tẹ̀yìn ọ̀mà ni ẹgbẹ́ bó ti jẹ́ sí pé títà náà lè ọmọ lọ dandan ni yóò jẹ́ bá ọmọ tó ń kọ́ lọ náà nínú tó bá títà ọgbọ́dọ̀ dání lọ ọgbọ́dọ̀ jọ ọmọ tó ń kọ́ lọ náà lè. bá wípé ẹ̀yin màláíkà ẹ̀yin náà gbìyànjú lóòótọ́ nǹkan tó yé ẹ̀yin náà sí torí pé etí ó máa jẹ́ ṣááìdù lórí ọ̀rọ̀ àwọn màláíkà tí wọ́n sọ ń jọ́ náà lọ́hùn láti ẹ̀rín àlè ètí ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó ń kálukú wa náà rí yìí ń jẹ́rìí tí wọ́n sọ tẹ́rí àtẹ́jẹ́ àlòfíà máa ń yù sí lòfíà àlámì yù ká táwọn èèyàn máa balẹ̀ jẹ́ lóòótọ́ táwọn èèyàn máa ṣe oríṣiríṣi lóòótọ́ oríṣiríṣi ẹ̀bọ làwọn èèyàn ń ṣe yìí ara ìkáàdì nìyẹn àwọn èèyàn ń jalè wọ́n ń ṣe jìnnà oríṣiríṣi wọ́n ń ṣe. wọ̀nyẹ́ síkù dìmá ọlọ́ni wọ́n mọ̀ para wọn wọ́n mọ̀ dẹ̀jọ́ ara wọn lẹ̀ ṣé wọn ò máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́. wọ́n ń ṣe bẹ́ẹ̀ ara pírísẹ́sì náà rẹ̀ dáwọn náà nílẹ̀ tí wọ́n sì sọ́wọ́ náà ń jọ́ náà lọ ọlọ́run sì mọ̀ pé nǹkan wọ́n fẹ̀rẹ̀ lóòótọ́. ṣùgbọ́n máa dá níkà ọlọ́run bá lè tọ́lá ti ní àwọn nǹkan míì náà tóun náà mọ̀ yìí pé yóò tún máa ṣe látara ọmọ nàbí ádámẹ̀ náà tó sì da nínú ntọ́nà ọba àlejò ọlá tó dá mẹ́wàá náà ni wípé àwọn náà máa sìn ẹwọ́ orúkọ àjù ẹwọ́ orú àwọn èèyàn tí wọ́n lọ sí àjù fọ́nà. lópa àlejò tó wípé nínú iṣẹ́ àjù ká lọ sùn ní mọ́sẹ̀lífà nígbà bá kò lárabà ká lọ sí mọ́sẹ̀lífà tá a bá débẹ̀ pẹ̀lú nínú ìlànà ìjọsìn wa ni wípé bọ́lọ̀ ti fẹ́ ká ka kùránì ká ṣe náà fílà ká má fòrú sùn bó ṣe fẹ́ tó ìjọ́wọ̀n àgbọ̀dọ̀ ṣe ìjọkẹ́ ká sùn ni. irú ìlànà ìsìn wa nìyẹn. àlìmàdúùsì ni a sùn ni ńjọ yẹn. kí ni àwọn bàbá wọn bẹ̀rẹ̀ wípé ní lílẹ̀ tá a ti lẹ sọ́nà bá tá a ti lọ dúró lọ́hùn Ewu wo orú sẹ́tọ̀ wà bẹ́ẹ̀ òun kálukú náà wà á ríra rẹ̀ ńbẹ́ ìjọ náà bóun ṣe rí. jàmá mùsùlùmí àwọn ìtàn balẹ̀ gẹ́lẹ́ tọ́ ẹ̀yìn kan wà wà ńbẹ̀ yẹn fún títí torí tọ́lọ́hùn. ìbá àwọn kan náà ń bẹ àwọn náà ń lo irú aṣọ tá a lò yìí tí ń jọ wọ́n lẹ́sílẹ̀ ní àgbègbè wá aṣọ táwọn náà máa ń lò ní léjì nìyẹn. ìwé ilé tà ń lọ yẹn náà pé ilé lọ́dọ̀ tí wọ́n lẹ́nu lẹ́nu wọn wọ́n nílé ẹbọ ni Amẹ́ríkà wọ́n nílé ẹbọ ni àwọn afọ funfun làánú olú ń bẹ̀ Amẹ́ríkà ẹ̀ kí lẹ́ tí níta ń sọ làwọn níta ń sọ mbẹ́lẹ̀ ń pè níta ń lọ níta ń sọ mbẹ́lẹ̀ ń sọ níta ń ọlọ́run bá lè sọ ọlá gbé ìjẹ́kalẹ̀ gbé ìjọsìn tòun ilé ìjọsìn tòun ni ilé tòun ọlọ́run bá ní ẹ̀yin lọ wádìí kan bí àwọn èsù eré kan ẹ kó sílẹ̀ ẹ ń pè ẹ wá ní tẹ̀sán náà ní kó jọra wọn o àdálù àdálù peter sí wíìrì wá ìdàtẹ̀ àdálù àrùbá àtàn wá dálù sábọ̀ níyà àdálù àrùbá àtàn wá dálù sábọ̀ níyà kakọ dálì àti dálì kakọ ọlẹ ọjọra wọn lóòótọ́ àwòrán wọn jọra wọn ọmọ ni wọn fi yàtọ̀ ṣùgbọ́n nínú ẹ̀ka nínú ilmu ìsáàbì òǹkà àdáàlú àrùbá àtọ́ etí dáàlì gbéjáde ló ń péré ni wà dáàlú sábọ̀ níyà ẹ lọ mọ̀ yìí pé dáàlì yẹn seven hundred ló wò nìkan yàtọ̀ síra wọn o ẹ má fi irú ẹ má fi wérú o. torí ìdí eléyìí ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ń sọ bẹ́ẹ̀ wípé ní àlàmú máa ń la tààlàmú èmi máa ń tẹ́ mọ́ o. وعلم آدم الأسماء كلها ọlọ́run á fi ìmọ̀ gbogbo àwọn nǹkan ọlọ́run fẹ́ ṣèdánwò fún wọn ọlọ́run ti fi àwọn ìmọ̀ nǹkan wọ̀nyí ó ti fi mà nẹ́bí wa ádámà èyí táwọn kan tí wọ́n ní àdáàbù àdáàbù kàlám àdáàbù tafsir lillahi subhanahu wa ta'ala wọn sọ lẹ́nu wọn wọn ní níbí gbogbo máa ń sọ wípé ẹ́sìpó ọ̀dà ọlọ́run gan lọ́kọ́ gbé ẹ́sìpó abẹ́rẹ́ gan. ayé àti àwọn o ìsọkúsọ ni àbùkù ni àbùkù lẹ́ńsà ti tiẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba. wà ní ah, ọlọ́run wa gan lọ́kọ́ ọ̀dà gan ìsọkúsọ ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò bá a eléyìí ọ̀gá àbùkù ló fi ń ọba yẹn ọba tó sì kọjá àbùkù ni. ọlọ́wọ́ alekọla lá ní òun fi màmá nẹ́bì ádámà gbogbo gbogbo nǹkan lẹ́gbàá tó fi màá tó mà wọn àlàlẹ̀ màláìkà òun sẹ́rì ìbéèrè náà sọ́dọ̀ àwọn màláìkà pé ẹ sọ́ torí pé ẹ ti pé ẹ ní ìmà fíjọ́ ọlọ́mọ fẹ́ ni wọ́n sọ o bẹ́ẹ̀ ti ń sọ wípé àwọn àtẹ́yìn wọn dà wọ́n máa balẹ̀ jẹ́ wọ́n máa para wọn. ọ̀dà àwọn nǹkan tí mo kó kalẹ̀ yìí ẹ̀sọ́ ti ń gbọ́. fàkọ́ọ̀lì àǹbì oníyàsíná ìhà òǹwà àwọn nǹkan tí mo kó kalẹ̀ wọ̀nyí ẹ̀ bá wọn fún wọn ló pọ̀. nǹkan tó ń sọ di kí wáyé pé ń tẹ́ sọ lẹ́ẹ̀kan òdodo ni pé ìmọ̀ tó wà lára yín kọ́lé fúnranẹ́tà láàrin nàlálẹ́ bí wọ́n tiẹ̀ máa tẹ́lẹ̀ bí wọ́n mọ orúkọ àwọn nǹkan wọn yẹn ìwárìrì pé à ìdánwò lélẹ́yìn bọ́lá ń bá bẹ́ẹ̀ fẹ́ni òye olè páàtì kò yẹ ara sọmísìfù tí ń bẹ lára àwọn màláíkà nìyẹn eléyìí tó ti sọnù lọ́pọ̀lọpọ̀ náà àwẹ̀dá lẹ́yìn ọlọ́run wọn máa dán ọ wò yóò sì máa ti fún ọ ní solution ó sì tún máa lagídí mọ́lẹ̀ lọ́wọ́. ọ wàá tún máa sáré kẹ̀kẹ́ yóò máa kọlu kí ni jàmá yóò máa lọ kọlu tírélà. olóòrùn ń gbà fún kẹ̀kẹ́ ni pé kẹ̀kẹ́ yìí mọ́kànlù mi ń sì lọ forí sọ tírélà ẹ dákun tó lè yé. lọ́pọ̀lọpọ̀ tí ń lè tẹ̀lé láyé nù ẹlòmíràn lóhùn òun lẹ́ sáfọ́tì pé òsì kó sì ọmọ táwọn yóò sì jẹ lẹ́bọ̀ọ́. ẹlòmíì lóun fẹ́ sábà ìmọ̀ta pé wọn òun fẹ́ máa kéwú yóò sì máa lọ lè ṣe síríkù eléyìí náà ń bẹ lójú ọ̀nà àwọn abala ń kẹ́kọ̀ọ́ ọ̀nà tẹ́lẹ̀ mi fi kéwú òun ló kó bá nù gbèsè ayé ẹ̀ ẹlòmíì àwọn máa sọ pé tóun bá tó lọ jẹ́sí ibi tóun ṣe ìlú àmòdé tó lọ jẹ́sí ìdúró lòun ṣe bẹ́ẹ̀ ni òun gbọ́dọ̀ lówó ju Dangote lọ òun gbọ́dọ̀ lówó ju bá tàtà lọ. torí pé kíni ìdáàmú tó ṣe dá lójú pọ̀ ṣùgbọ́n ẹ máa rí náà torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tí wọ́n ń ṣe òun náà tí ń bá lìgàn lórí òun náà ẹ máa rí lára wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní bẹ́sìn jẹ́ gbogbo tẹ́ rí wọn. torí pé lìgàn náà ló béèrè kọmíṣà tiẹ̀ iṣẹ́ tí ń jẹ́ ọgbà kọmíṣà inú ìwà ọgbà kọmíṣà yẹn náà ni pé káyìn òun náà máa sọ̀fẹ́ sí sọ̀fẹ́ sí ọ̀sọ́ nínú ẹnìkan máa ṣèṣe kúṣe kẹsìn ọ̀fẹ́. torí ìdí eléyìí ọlọ́run bá àlejò ọlá ó wá ní káwọn màláìka ọ̀sọ́ àwọn màláìka ṣe kí ni wọ́n juwọ́ sẹ́lẹ̀ bọ́lọ̀ wọn ni kọ́ọ́lù sùrẹ̀ ha ní mímọ́ rẹ̀ ọlọ́run láì ní mẹ́lànà àmọ́ nkankan. ilá máa àlàmtàná àyàfi tó bá fi mọ̀ wá làmọ́ àmọ́ ju tó fi mọ̀ wá lọ eléyìí náà wọ àbá tí wọ́n di léèrè nǹkan tí wọ́n náà táwọn pé kọ́ ọ̀sá sọ̀rọ̀ kò sọ tuntun jáde tuntun wo lọ́fẹ́ sọ lẹ́yìn tọ́lọ̀ ti sọ. wọ́n wá sọ̀sọ̀ sísọ láti di dayé láàmú. ojoojúmọ́ ni tuntun jáde tuntun jáde wọ́n wà ní ń gbá rìsáàjì. rìsáàjì wo lọ ń gbá tó ń sọ̀rọ̀ lọ́hùn fáwọn èèyàn tó wàá lọ sọ̀sọ̀ kúsọ̀ tọ́lọ́hùn ọ̀sọ̀ tá àfa àdá tó wà nìyẹn àdá tó wà tó ṣàdàkọ ọmọ sọ tó wọ àdá tó wà tó fi ọtí òun ni kò sọ kí lọ lọ́hùn kí lànà bí sọ fáwọn èèyàn kọkọ wa lọ́hùn gbá rìsáàjì ní kọ máa sọ tó takùtọ lọ́hùn kọmọ lọ́hùn gbá rìsáàjì ní kọ máa sọ tó takùtà nẹ́bì ọlọ́run sọ fún wa nínú kùránì tọ́lá tọ́lá mẹ́lẹ̀ ànábì ńlá mẹ́lẹ̀ náà àwọn àdìjọ kára àdìjọ àkàrẹ́ ti pé àwọn màláíkà òun láwa là ń dá màláíkà àti láwa tó sọ yìí àwa là ń dá màláíkà abẹ́rẹ́ nǹkan ó ní àwọn àtàrù wa tá à ń ṣe nígbà tó fẹ́ ṣe wà láǹkàrù wa tá à ń ṣe làbí ń dá màláíkà ìgbà táwọn àbá kan wá dìde pé àà nítorí wọn kan lè là mọ́lẹ̀ owó ní tàwíìlù àlọ́lọ́rùn káàkiri àlébi là mọ́lẹ̀ fún wa pé ọlọ́run lóhùn dá màláíkà látara àmọ́lẹ̀ àìnà ìmọ̀ ẹ̀ fíkù àìnà àìmọ̀ ìmánu bìrì kìtàb ìgbàgbọ́ sí ọlọ́run ọ̀bàdàn lára yín ìgbàgbọ́ sí síra ọlọ́run ọ̀bàdàn lára yín ẹ wà lẹ́yìn dìbẹ́ǹdì rọ ẹ mọ̀ wá lọ́lọ́run káàkiri ẹgbẹ́ yìí làákàyè wọn kéré sí i àwọn náà ti ń sọ tí làákàyè wọn yóò bá tí òun làákàyè yóò yára làákàyè àwọn yóò lè gbé. Nínú ìgbà tó wà ní ìsọdá ọjọ́ báyìí wá ti takò làákàyè náà lóòótọ́ ìyá lásìkàmọ́dá lásìkàbálíza لست بليدا البليد يكلم الناس لماذا؟ بقدر عقوله nítorí bá la káyà àwọn èèyàn mú lẹ́la àwọn èèyàn bá àwọn èèyàn sọ káàtì ẹ̀fọ́ wípé òun lọ fẹ́ kú gbé lọ ábẹ́ lè tà sí nítorí sọ takùtọ̀ náà ń kọ́ takùtà níbi sallallahu alaihi wasallam. torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ń jọ náà àwọn mẹ̀láìkà ní àmọ́ nǹkan kan àti tó bá fi mọ̀rá o wọ́n jẹ́wọ́ ara wọn wọ́n àfáà náà jẹ́wọ́ ara rẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kọjá ìrìnà kọ́ ọmọ gbogbo béèrè tó bá béèrè lọ́wọ́ rẹ̀ olè lọ́mọ́ àwọn ẹni ìṣáájú wọn béèrè tọ́pọ̀ lọ́wọ́ wọn díẹ̀ ni wọ́n dáhùn mọ́mọ́ ẹni ẹni yóò béèrè fún béèrè lọ́wọ́ rẹ̀ àwọn náà sì làáfáà gbogbo aláfíríkà mi lẹ́yìn wọ́n béèrè béèrè tọ́pọ̀ lọ́wọ́ ẹ̀rọ kan kódà mo tún gbọ́ ilé ìlẹ́nu pẹ̀sọ́ àdìnàjìrì aláró wọ́n ní ẹni tó wá béèrè béèrè wọ́n á fojú wo pé ìmọ̀mù ọ̀hún ọ̀mọ àwọn béèrè wọ́n ní wá torí tẹ̀sán ìrẹ́ láwa ń bì mẹ́jọ jẹ́ pé bí yìí nìkan gan tó lọ sáàrin ọjà táwọn yóò lè mọ̀ mẹ́jọ jẹ́ pé bá sí rí láàrin ọjà wípé mo béèrè béèrè yìí lọ́wọ́ mo béèrè ìbéèrè yi lọ́wọ́ mọ́mọ́ánì mọ́mọ́ánì tí láwọn ò o tí gbogbo àwọn ọmọ ètò mo ní màá <laughs> pèsè pé ètò ọjà sírí pé ọjà bó tún bà sírí níta àtàwà yóò máa kéwú láàrin ọjà pé o béèrè ìbéèrè báyìí lọ́wọ́ mi antal alimul hakim ìrẹ náà bá lọmọ tó ọmọ gbogbo nǹkan yẹn o ìrẹ sì lọmọ ọ̀jọ̀gbọ́n wọn ti jẹ wà láwọn ẹgbẹ ah Ọlọ́run ìwọ ni tó ọbẹ torí ẹ dáfà nífà yé ìwọ gan lọ ọ̀jọ̀gbọ́n o ti jáde ńbẹ yẹn ẹni tí ká máa wo tọ́lọ́ bá ti ń tu ọ̀rọ̀ kùránì bọ̀ wá ìwọ ni tó ọbẹ torí ẹ dá anabi adama yé kò yé wa ọbẹ nǹkan Ọlọ́run wa gbàtà wa ti rẹ tán àwa ni ya adam àbí ọ̀hún bí asùnmá ìhín tá a béèrè lọ́wọ́ wọn tá a lè sọ yẹn sọ fún gbogbo wọn kama. ọlọ́run fara máa ń bá àwọn pàtí màláìka wa sọ fara máa ń bá àwọn bí asùnmá ìgbà táwọn ibi ádámù wa sọ gba àwọn nǹkan náà kọ̀ nǹkan náà lọ́kọ̀ọ̀kan tán. kọ́ra àlámọ́ akọ́lákọ́n ọlọ́run ní sẹ́ni mo sọ fún yín náà tẹ́lẹ̀ ìní àlámọ́ gọ̀ọ́yé bá sámà wá àti wọ́ọ̀lù wà á lámù máa tóbi dùn níta ń ṣàfihàn rẹ̀ mọ́ màá wọ́n máa kàn án tán tẹ̀sí tó mú un níta ń pamọ́ gan mọ́ màá ǹdí wọ́n rò pé pamọ́ tọ́ọ̀ sọ́ta ọlọ́ni mọ́ màá níta ń pamọ́ sínú gbáyà yín. abẹ́ túṣu dé sálẹ̀ kòkó ní labilọ́gbé láti bẹ̀yẹn kẹ́ filẹ̀ ẹ̀ filẹ̀ ọ̀rọ̀ ìgbà tó lọ́wọ́ bá a lè tọ́ ẹ láǹsọ eléyìí ìdílé sínú náà òun náà náà. bìlísù na bela láàrin àwọn màláíkà ń jẹ́ náà náà ẹ na wo nǹkan ìbìlísù náà na ń jẹ́ náà òun náà lè sọ̀rọ̀ kọ̀mìtì ẹ ọlọ́wà nígbà tá a parí eléyìí ọlọ́wà ni wà á ìdókòó náà lè màláíkà a wá ara ọla kan ládàá yẹn a fi àwọn tọ́ba rí bẹ́ẹ̀ ẹ tẹ̀rí bàbá ànábì ádámà ọlọ́ni fasajadu illa iblisa aba wa istakbar ẹ̀rí kan. kó àwọn màláíkà tó wà ń bẹ̀ pátá ni wọ́n tẹ̀rí ba àyàfi ìbílísù nìkan ni ọ̀tẹ̀rí ba àbá ó sì gbẹ́rù gbẹ́rí wa istakbara ó sì ṣègbéraga sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́ni wá ká náà nínú ẹ̀ka fìrí ọwọ́ ajẹ́ kan náà ní tó ṣe kéde náà ní tó ṣàìmọ̀ orí sọ́lọ́ọ̀. ọlọ́ọ̀bà àlejò ọláwa ni lẹ́yìn ìgbà náà wàkúnná yá ádámù fúnra àtàwọn ojú kàlíjà nà ìlà nẹ́bí ádámà pàtọ́lọ̀ wọn á nẹ́bí ádámà tó ní kọ́ wà bẹ́ẹ̀ tán ọlọ́run padà wá ní ọlọ́run padà wá gbogbo wọn tó níyàwó ńlé màpéyàwó rẹ ò màpéyàwó rẹ ò lè máa ṣe ọwọ́ àti ròyìn pé làákàyè rẹ gbọdọ pé bíi tiẹ̀ ọ gbọ́dọ̀ máa ṣe bíi tiẹ̀ ń gbogbo gbà ibi tọ́lá ọba àlejò láti dá wọn ìyẹn yọba reflect mbẹ́. kò yé torí ìdí eléyìí ọlọ́run wá dá ara àwa a ha babaláwa nẹ́bí ádámà ẹ̀kọ́ kan ara àwọn nǹkan tó yẹ kó ń kálukú wa ká mọ̀ ẹ́ ni. káfí lè mọ̀ yín pé tọ́lọ̀ ń bá ṣe nǹkan kan ìtọ́lọ̀ wọn bá ṣe yẹn kọ̀yẹ́ kó jọ wá lójú débi pé nǹkan tún wá dọ́lọ́ mọ́ wa lọ́wọ́ kọ̀yẹ́ jọ wá lójú débi pé tún wá àfẹ́ náà bá tọ́ pa fi ọlọ́wọ́ bá

tọ́lá ànábì Ìsá bá jọyún lójú tà ànábì Ádámù gan lọ́yọ̀ kọ́ wà tí jẹ́jú rẹ̀ pọ̀ ju tà ànábì Ádámù tẹ ànábì Ìsá lọ. ọ̀kan tó wá ní tẹ́lá ànábì oyin sáhùn tiẹ̀ ní bàbá àǹsẹ́fọ̀ tiẹ̀ ní ìyá bàbá ni òní ọ̀dà tá a nìyá wa. ṣèlú ìfẹ́ ẹ̀kọ́ ti arójú nìyẹn gbọ́dọ̀ ní ẹ̀dùnmọ́ bí mo tẹ́lẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ lọ́sọ wá jẹ́ pé ànábì Ádámù àwa jáde lára tiẹ̀. ẹ ká mọ̀ ẹ̀kọ́ ọlọ́run ọ̀dà ẹni tí ò ní bàbá tí ò ní ìyá ọ̀dà ẹni tó ní bàbá tí ò ní ìyá ọ̀dà ẹni tó ní ìyá tí ò ní bàbá ó sì dé ní àti ẹ àwa ní ìyá ní bàbá mẹ́rin òun náà ni mú kàrún wa kò sí. ọ̀yẹ kájú kò jẹ́ káwọn ẹ̀kọ́ náà bá ọba alágbára ni ọlọ́wọ́ bá lè tọ́ra wá mú ìyàwó àwa jáde látara baba ńlá wa nẹ́bí àdámà. ọlọ́wọ́ ní ìrẹ́ ádámù àtìyàwó rẹ̀ kúnná ń sọ́jú kàlí janna ẹ̀mí kọ̀kùlá mi ni arọ́gàdà ẹ sì máa jẹ máa gbádùn ń bá ẹdùn sí i túnbí tó bá wù yín bẹ̀ ni ẹ rìn sí. ṣùgbọ́n wà látẹ́kọ̀rọ̀ bu adi ìṣàjára ẹ má ṣe débi ibi yìí o pátákó náà mìíràn dọ̀ọ́lì ní tẹ́ ẹ bẹ́ẹ̀ fi débi ibi tí mo ní ẹ má débẹ̀ yìí o ẹ di ẹni tó ṣàbòsí fúnra yín o ẹ di kẹ́ni ẹ dẹ ẹni tó ṣàbòsí fúnra yín o lórí eléyìí lọ́wọ́ bá àlejò ọlá lọ́pàṣẹ tó sọ bẹ́ẹ̀ fáànẹ́bí wa Adam àtìyàwó àwa àwọn méjèèjì wa ń bẹ bẹ́ẹ̀ lálìjẹ́nnà tí wọ́n sì ń gbádùn tí wọ́n ń jẹ tí wọ́n ń mu lálìjẹ́nnà kó tó wá di wípé èṣù padà wá ṣàṣeyọrí ibi igi tọ́lọ̀ ní ká má débẹ̀. èsù wa lọ mọ ọ̀nà tó wọ́n gbà láti kó bá àdẹ́bí ádámà ìyẹn ní ìbámu sí àyà eléyìí tá ń kà á ọlọ́run ti sọ fún wa wípé èsì ó kọ tòun ọlọ́run ọba ọkọ̀ àṣẹ tó ń pa

alábàárìn ẹni tí ó máa wà pẹ̀lú ẹni tí ó máa sọ́ni lọ́wọ́ sọ́ni lẹ́sẹ̀ ìgbà àmọ́sí láwọn eléyìí ọ̀dà náà ò bá sì gbọ́ náà síra eléyìí àtibọ̀tán rẹ̀ ọ̀dà àbùkù ní bẹ́ńbẹ́ orí ibú ní bẹ́ńbẹ́ òun wà á kà á sí jíjà tẹ́nìkan mú ìwo lọ́wọ́ káà náà dẹnu òwò ṣe rí tí ṣe sómsóm tí fi ń gún bẹ́ẹ̀ ni ó lójú rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlejò ọlá ó ń sọ ìpìlẹ̀ fún wa kábàá lè mà gbogbo owó ẹni tó wá dé sí pé níwájú ń sọ òdodo ọ̀rọ̀ fún kèé fẹ́ gbọ́ kèé fẹ́ gbà ọmọ lẹ́yìn èsì nírú àwọn èèyàn bẹ́ẹ̀ torí pé ìkẹ̀kẹ́ ni wọ́n máa wò yí pé àá tóun lòun á gbọ́dọ̀ sọ níta ara wọn fún irú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí èsì ni ọmọ ẹgbẹ́ ní ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ lòye irọ́ o ètò ìdẹ́sì yẹn gan-an ni mo fún ní parọ́lítì lórí gbogbo tẹlifí èsù ní máa ń sèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní kí ọlọ́wọ́ ń sọ fún wa pé ìwọ náà ti tèsù lẹ̀ lọ́gbà tèsù pátẹ̀lé tèsù o lọ́lọ́run ti ń sọ fún wa pé abátẹ́tẹ́ kí ibi náà wà lórí yàtà tẹ́ẹ̀tẹ́ mú èsù àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ torí pé èsù ń bẹ nú èèyàn ara àwọn ìránṣẹ́ èsù lèèyàn ní òun náà fún ọ nímọ̀ràn ẹ̀rí bí àká kan bá sọ kẹkẹ tó jọrọ sún náà ẹ sì rí ẹlòmíì náà òun náà bá wà fáwọ èsì sí ni yóò sì máa gbọ́n tí àbá sún náà sọ fáwọn ẹ̀ yóò sì máa gbọ́n dànù létí wọn yóò sì máa gbọ́n dànù létí wọn gbọ́n mẹ́ta wọn lérò o àmọ́ táwọn náà ń ṣe ń kọ́kọ́ o tòun náà bá ní àmọ́ lóòótọ́ o èyí tí wọ́n sọ fún wa pé káwọn máa káwọn máa sín gbẹ́rẹ́ mọ́ káwọn máa káwọn máa lu àbùtárí mọ́. táwọn máa lọ wẹ̀ lódò mọ́ táwọn ọmọ gbẹbọ mọ́ àmọ́ táwọn náà ń abẹ́rìnká a bá àtúnà wọn ni ọmọ wa gbẹnu rẹ àwọn èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó lè gbọ́ ọ̀rẹ́ rẹ tí ẹ̀ sábà náà kódà ó lè ara ìyàwó ẹni ó lè jọ́kọ ìyàwó rẹ̀ ṣe dáadáa ọkọ sì máa hàn rẹ̀ fún. ó lè jọ́ rẹ̀ ó lè ma ó lè jẹ́ ọ̀rá. àbẹ̀lẹ̀ ọ̀hún kọ́lọ̀ nǹkan máa jẹ kéṣù olùwà ọba fọwọ́ di ọlọ́ni ìlú náà o tẹ́ ẹ wá fẹ́ mú lọ́rẹ̀ ni tẹ́ ẹ fẹ́ mú àwọn rẹ̀ ní àwòlíyá alábàṣe ní dúró nìyí. yàtọ̀ sí mi ọlọ́run ọba yàtọ̀ sí àṣẹ tèmi ọlọ́run tẹ̀ fẹ́ tẹ̀ láṣẹ tèmi ọlọ́run ni tó láàmì èsì lẹ́fẹ́ máa rìn ni. bẹ́ẹ̀ sì ni wàhùn là fún àdúgbò ọ̀tá yín lọ́jọ́ o bí sa lè dọ́ọ̀lì ní nàbàdàlà à ọmọ kúrú o fálábò sí ẹ̀dá fún èsù tó fi pààrọ̀ tòun ọlọ́run ẹ wo bọ́lá òṣèlú bára àkàrẹ̀ bí sa lè rọ́ọ̀lì ní nàbàdàlà à ọmọ burú o fún tálábò sí fi pààrọ̀ kẹ́lẹ́ tó fi pààrọ̀ lànà tó wọn lọ́hùn. jẹ̀mọ́ ẹ̀rí kọ́lá ọba àríkọ́lá kan rẹ̀ lámọ́lẹ̀ fún wa bí wípé ní wà ó ń làkún àdúgbò ní èsù àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ yìí làkún àdúgbò ní ọ̀tá yín ló sì jẹ́ o ọ̀tá ló jẹ́ fún yín ẹja wo ibi tó ti jọ́ta fún wa ẹ̀rí pé ààyè tá n káàbọ̀ látẹ̀kan nínú Suratul Baqara ọlọ́wọ́ bá àríkọ́lá sọ ìpìlẹ̀ bóun sí gbà tó ń da tán òun ní kí èsù ọ̀tẹ̀ríba èsù kọ̀ òun náà ọ̀tẹ̀ríba nínú súrà ní ọ̀pára ń sọ̀rọ̀ àdọ́yà lọ́bẹ̀ ni àti kàánú àdìsá mẹ́tìlẹ̀ kan àti kàánú súrà kẹlẹ̀ kan náà nínú kẹsìrì nínú kẹsìrì ní tí èsù sọ tó pa nínú sátìlà àrọ́fù nìyẹn wà èsù sọ̀rọ̀ ẹ̀ pé aná kọ́ìrù nínú èmi dáa ju kíni lọ èmi dáa ju ànábì ádámù lọ ẹ̀rí kí ló bàtà níbi rẹ̀ sẹ́yìn fi rúgbọ́n da yàrá bí ara wọn lọ. ẹni kàlápà ni mi náà àti náà bí náà ló ti dá èmi kàlápà òun mẹ́ta ní turọ̀ àwọn mẹ́ntì ọjà òun látara ẹ̀rọ̀fọ̀ yẹ̀rọ títa abẹ́rẹ́ sá orí rẹ̀ kó wọn ju ànábì ádámà lọ. ẹ wá wò nínú tọ́lá ọba àlejò láti gbé kámọ̀ kọ́ tà ni ọlọ́run sọ fún wa nínú. Súrátù Tọ́ha lẹ́yìn ìgbà tó ti sọ̀rọ̀ pé ìrìlísù ọ̀tẹ̀ rí ba nọ́mbẹ̀. Ó ní àyà one seventeen. Ònìbàkún náà Ádám ọlọ́ni àpè ànábì Ádámà kalẹ̀. Àsọ̀fún jọ́nà yìí tó ń ná àdá àdúwulẹ̀ ọ̀tá rẹ̀ lè tu ó. Yà mà kọ́tà rẹ̀ ni. Kódà kò ṣe kọ́tà àwọn nìkan. Káà sọ yìí pé wọ́n wá ti jẹ́ pọ̀ tá àti ẹnìkan ní ọ̀bádùn. ó ní wàá ní ọ̀tá ìyàwó rẹ̀ náà ní í ṣe ẹ̀yin méjì wà ń bẹ̀ o ọlọ́ọ̀bà àlekọ́ láwá sọ yóò bá méjèèjì ń bẹ̀ yẹn irú káwọn méjèèjì náà ní sì ń bẹ láyé ń náà. ẹ wá wo èmi àti ẹ tọ́lọ̀ ti mọ̀ pé àwọn ètò padà máa wáyé ó wá ní wa ń làkún àdúgbò làkún mélòó gbogbo ẹ̀yin wa nẹ́bí adámọ̀ náà pátá ọlọ́run bá àlejò ọlọ́fẹ́ sàn kẹ́kẹ́ fún wa ń bí ìtàn fẹ́ tóbi jẹ́ ta wa lọ́fẹ́ sọ fún wa ń bí. ọ ní fàlà ayékúrú jà ńnà kò mọ̀mí náà ní jà ńnà ti fàtà kọ́ ọ ẹ̀fà bá débi ìsẹ̀kan lẹ́ẹ̀kan yìí pé ọlọ́run ní káàmì bíi adá bá ti àwòrán wọn bẹ láti jẹ wọ́n tàn ìrẹ̀ ádámà ẹ méje kéṣù gbẹ̀yìn ní èyí jáde láti jẹ o. ẹ̀nà lákà alákàjú wa fi àwọn ará tààrọ́ torí pé dájúdájú níbi tẹ́ ẹ wà yìí ebi ò lè parí ẹ̀ sí lónìí o nítorí ẹ fẹ́ lọ aṣọ náà máa wọ̀. bí ẹ wá láyé náà nìyẹn kọ́ jẹ kó sì wọ ntọ́ da àbẹ̀kọ́ kọ́ jẹ kó sì wọ ntọ́ da kó rí nǹkan gidi jẹ kó sì wọ ntọ́ da. ọlọ́run bá a lè fẹ́ lá ní ẹ lè wá ń bí kẹ́ ẹ máa rìn hòhò kẹ́ ẹ sì lè wá ń bí kébi ọ̀pá yín ntọ́sẹ̀lò ní ìdí ìdí bí ń tẹ̀lé sí lónìí náà nìyẹn ọ̀fẹ́ jẹ ẹ̀rọ ọlọ́run ti kọ́kọ́ ó ti kọ́kọ́ sí ní àbẹ̀yẹ pé ọ̀hún èṣù lè fi kàn yín pé bóyá ẹ̀fẹ́ jẹ nǹkan kan tó tún dáa jù yí lọ kò sí ní tẹ́ ẹ fẹ́ ń bí ebi ò lè pa yín ẹ méje sùn ó fi yín kàn yín ebi ọ̀pá ọ̀ tọ́ba lọ́mọ tẹ̀lé fẹ́ lọ́wọ́ fẹ́ẹ́ fẹ́ ẹ̀yin àwùjọbìlá àwùjọbìlá àwùjọbìlá ebi ọ̀pá yìí ọlọ́run ti sọ kalẹ̀ pé ìwọ tó o bá ti ṣètò wọn ọlọ́run tó o gbọ́rọ̀ tó wọn ọlọ́run ẹ́n àlà àtẹ̀jú à ebi ò ní pa ẹ́ rí wọ́n là ta àrọ̀ ó nínú òun náà ó nínú òun ọlọ́run tó ní wà á nẹ̀kẹ̀lẹ̀ àtẹ̀dùmá òfin à abẹ́rẹ́ ibi tó ń wà yìí ìrẹ́ ànẹ́bí ádámà níbi tó o wà yìí tẹ́ òǹgbẹ ò ní gbọ́n bí o ò ní fíìlì òǹgbẹ níbi kọ́dà wà látẹ̀jẹ̀ ha ẹ̀wọ̀n náà ẹ̀ rí pé tẹ́jẹ̀ ha dùwà nìyẹn àárẹ̀ ẹ̀kọ́ ni ò ní fíìlì òòrùn òòrùn nìyẹn òòrùn àsìkò dùwà títa ni lára kò ní tẹ́lẹ̀ rẹ̀ rárá ibi tó o wà yìí tẹ ẹ bẹ ń tẹ́lẹ̀ bí náà bẹ ti náà nìyẹn ọ̀bẹ kí n máa kiri òòrùn káàkiri ó ní mọ́tò tí wọ́n fi lẹ́sẹ̀ rìn kọfẹ ṣe wàhálà ọlọ́ọ̀ni àǹkó tí wàhálà kankan á kiri òrùn òsì ń bí òrùn nípa ẹ̀wọ́n náà ti ń sọ àwọn ìgbádùn lẹ́yìn gbogbo ilé ìtọ́lọ̀ ń sọ ìtàn ọ̀wáṣà ilé ìṣẹ̀ ìtàn ìtura gbèrò ìró ìdè ọ̀ọ́lá Adam ìsúnú ìlú àwọn nàbì Adama aláàdúlùkà aláṣẹjára ti lòkó ẹrú tó mọ̀ pé ń kọ́ níbi ìkàntọ́ ẹ̀kútọ́ ọbẹ̀ ti jẹ́ Hajaratul Khuldi wọ́n ń pè igi dọ́mọ̀ abẹ láyé lọ gbére ibi tó sùn síta àwọn ẹlòmíín náà nìyẹn wàá láwọn wá kíni káàkiri àwọn wá gbé kúdè sí táwọn òfin ní kú àbẹ́rẹ́ta ọ̀gbọ̀n ní gúngùn wọn làwọn wá káàkiri àjọlẹ́pọ̀ ká ẹ̀yọ́ ní àgbà yóò wà dẹ́lẹ́bọ̀ káàkiri ká súnà lọ́mọ dà ẹ mọ̀jà tanra wa jẹ́ súnà ló fún ni lálàáfíà wọ̀lọ́ọ̀yì tẹ bá dán súnà wò tó o sì ní àníyàn dára wọn kó súnà lọ dáa àìdán súnà yẹn wò ní ojú kọ́ ọmọ àmì àgbàpọ̀ tó pọ̀lọpọ̀ ti fi ṣe rẹ̀. mo ń mọ ẹrántí nǹkan kan nígbà tí wà ní mẹ́ta rẹ̀ ṣẹ̀bẹ̀rẹ̀ ní eke kọ́lápá ti wí ipò ó ti ẹ̀ pẹ́ gan ọ̀rẹ́ wa kan tóun ti ń kéwú gbà wọn ṣáájú wa rárá tóun ti wọ àwọn mọ́tàkà nìdọ̀ níyà òun ló já mọ̀ nǹkan yìí nsọ́njọ́ kan yìí pé wọ́n tọ́ bá fẹ́ tọ́ bẹ́ dọkùnrin tọ́ bẹ́ dọkùnrin tààrà tọ́ bẹ́ fẹ́ táwọn bẹ́ẹ̀ pé káàkiri ọba yìí kò di abẹ́fẹ́rẹ́ mọ́ ọ lọ́wọ́ ẹni tó léṣe ní ẹbù kan bẹ́ẹ̀ tọ́ bá parí ẹbù náà kọ̀sọ́ tí wọ́n yóò ṣe fún wa yóò kọ̀sọ́ yóò fún wa pé tí wọ́n yóò ṣe fún ṣùgbọ́n ìtọ́jú òbí lóbi débi fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé tẹ wá rí ẹkú yẹn àkọ́dà àkọ́mọ tẹ́ ti fẹ́ bú òun ọ̀tọ̀ ṣùgbọ́n tọ́ àá fẹ́ bú jẹ́ òun òjọ làgbákò. ọwọ́ a máa fi ẹbú yẹn ọmọ wa fi bu bíléèdì lọ́mọ fi bu jẹ ọmọ wa jẹ papọ̀ mọ́ bíléèdì yẹn ọmọ gbé mi. ẹgbẹ́ àgbákò nínú ẹgbẹ́ nǹkan ẹgbẹ́ bóun ló ti fẹ́ jẹ bíléèdì tó fẹ́ kúná lẹ́nu rẹ tó ti gbé mi tí ò ní padà lọ dá méjì kankan nínú rẹ lọ́jọ́ wájú. gbogbo àwọn kan ń bẹ ń bẹ ń bẹ ń bẹ ń káwọn káwọn bíbí àṣẹ bá torí lẹ́yìn mo fi sọ lẹ́ẹ̀kan yìí pé ẹlòmíràn lòun ń sáré kẹ̀kẹ́ lọ́lọ́ kọlu kíni lọ́lọ́ kọlu tírélà kẹ̀kẹ́ lọ́lọ́ fẹ́ wà fún o gbèsè káyé má bàlù ní o ọba rẹ̀ kún sẹ́yìn tírélà. torí ìdílé ilé ìjọba mùsùlùmí ẹgbẹ́ nǹkan èkó ọ̀rọ̀ abá má kú abẹ́ nìkan ọ̀rọ̀ bá kú ó ṣe bẹ́ẹ̀ fún ọba ńlá wa o ìdí àìkú ligi ìtọ́ ọbẹ̀ ilé jẹ́ tọ́lọ̀ ọlọ́run sọ fún ọmọdé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìdí àìkú lọ́lọ́run ní ọmọ jẹun wàmúlíkì ńlá yàbùlá kí n tún sọ fún ọ tọ́ ọbẹ̀ jẹ igi yẹn ọlá rẹ ò ní san láéláé kò rẹ ọlọ́wọ́ ọ̀fẹ́ kọ́lá ó pé méjì ni gbogbo àwọn ọ̀nà tí sùn yẹn náà nìyẹn wọ́n tó ti ń díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ lè lọ pé wọn náà fẹ́ dàbí lágbájá ni já sí ọ̀nà tí lágbájá ọ̀nà tó lọ́wọ́ ni ọ̀nà o ọ̀nà tí lágbájá ni tí wọn náà bá ọmọ yìí kó wọn láti bọ̀ tán dáadáa ọjọ́ náà tó pa àwọn fún wa àti bọ̀tán ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dà ọlọ́run ti sọ fún wa torí di eléyìí jẹ̀mẹ́ ọlọ́run ti sọ àṣírí fún wa o káà náà má tẹ̀lé lánàá èso fàákàlà àdébí adama síkínni o àtìyàwó rẹ̀ jẹ́ bí èso náà bàbára ti láwọn mọ́ta wa àtúhùn máa wà tó fi kọ́ ya fúnfàánì àlẹ́ yìí máa ní wàrà kìlì jẹ́nà báyìí ní kẹ́ni báyìí ló bí tí ọlọ́run bá àlè pẹ́ọ́lá tó fi bínú sí àdébí adama àtìyàwó rẹ̀ ń jọ náà tó lọ́kọ̀ ó ní ihibi tọ́ nínú ajẹ̀mí ọ̀yá ẹ̀jáde tó lálẹ́ jẹ̀mí náà. Yorùbá Mùsùlùmí, ọlọ́run ti sọ báwa náà kalẹ̀ o, ó sọ fún wa kalẹ̀ o. Èṣù ọ̀tá yín lẹ̀ ọlọ́run sọ fún mi àti ẹ̀ náà o. Hmm? Ọlọ́run lẹ́sù ọ̀tá wa ni o, ọ aburú fún ọ̀tọ̀ ẹ̀kọ́ wa mú pààrọ̀ náà. Ọ̀rọ̀ máa wọ́n máa sọ pé tọ́lọ̀ ń fẹ́ tánàbí wí ni ìṣúró sì máa sọ fún ọ pé tòun ni ọ tẹ̀lé wọ́n náà ti ń tẹ̀lé fèsì. ọ̀ ní láti bọ̀ tán dáadáa ọba sì da kẹrù tó bọ́ erí kílò tó kú òun tó sì wà ń ta ló tó tó aṣọ gbẹ o ró mélòó kí omi lẹ́rẹ̀ àtẹ̀mí àti wọ́n gbogbo ata ń gbọ́ tẹ̀síìrì tèmi ọlọ́ọ̀bà àdètò láǹkà sírí èsù fún wa o. èsè táwa mú èsù lọ́rẹ̀ẹ́ òun ti sọmọ akọ́ta wa ni ìjà jìnnà sí su ìjà jìnnà sí lánàá su ọlọ́wọ́ bá rẹ sọ́dọ̀ má àti òun kárìkọ̀ sàmà wá ti wọ̀ áp. gbàtọ́ wọn sì ń dá sánmà àti ilẹ̀ owó òpè wọn sì wọn àmọ́ gbà náà kódà wà lá kárìkọ̀ àwọn fúnṣin gbàtọ́ wọn dá wọn jẹun fúnra wọn àmọ́ náà. wà má kọ́ńtò mọ̀ tẹ́gbàlì mo di lẹ́yìn àdìdà ọlọ́wọ́ bá rẹ sọ́dọ̀ ní èmi ọlọ́wọ́ bá. ní ìmú ẹnu àánú lọ́rẹ̀ẹ́ tí wàá jẹ́ pé òun yóò jẹ́ kẹ́rẹ́ òun yóò jẹ́ olùrànlọ́wọ́ fún mi. ìmẹ́sì lọ́rẹ̀ẹ́ o ní èsì sọ èsì jẹni tẹ́mọ̀ wá lọ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ní ìgbésù kalẹ̀ fún yín lẹ́ni wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ o. gbogbo àwọn tẹ́ ń mú lọ́rẹ̀ẹ́ yìí ẹ sí o ọlọ́run fún wa ni o ẹ má jọ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wá rò àlè lọ́dọ̀ lọ́wọ́ dàrẹ́ táwọn kí ni àwọn wọn nílé yuqarribuna ila llahi zulfa àbí tí àwọn òfin wọn àwọn kà mú wọn lẹ́ni táwọn ọmọ bí súnmọ́ lọ́wọ́ ni ọlọ́run lóhùn òsì kí ni o owó ò gbé àwọn ẹni èṣù kalẹ̀ fún yín lẹ́yìn tẹ́ wọn wà lọ́wọ́ lọ́dọ̀ wọn o. òǹkàlùkù wa ìjà dùn ti ìlànà tọ́lọ́run ọlọ́run tó fún wa o ọlọ́run tó fún wa o àbẹ̀rẹ̀ wọn bá lè pẹ́ ọlọ́run kọ́ mọ́ sí wa lọ́rọ̀ èṣù bíra ma ti yára hamu rahim pẹ̀lú bọ́lá ń tádùn lé yìí a kò máa tẹ̀síwájú lọ́la kọ́lọ́n kó jáde lọ́lọ́ wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.